الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في الحديث المئة من كتابه بلوغ المرام وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم في المرأة ترى في منامها ما يرى الرجل قال تغتسل متفق عليه وزاد مسلما فقالت أم سلمة رضي الله عنها وهل يكون هذا قال نعم فمن أين يكون الشبه ويقول في الحديث الواحد بعد المئة وأن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يغتسل من أربع من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت رواه أبو داود وصححه ابن خزيمة وفي الحديث الثاني بعد المئة يقول وأن أبي هريرة رضي الله عنه في قصة ثمامة بن أثال عندما أسلم وأمره النبي صلى الله عليه وآله وسلم أن يغتسل رواه عبد الرزاق وأصله متفق عليه الموا إن حديث تبون إن تراي ومو يدور أنس بن مالك رضي الله عنه أبو حمزة وموا وني قال رسول الله صلى الله عليه وآله وسلم في المرأة قال بيوا كاتل الله لكم أبا رسولني قا أبيني ترى في منامها ما يرى الرجل نقوى تباري لجو نوري لجو ألا يرون تقني ماري قال تغتسل النبي صلى الله عليه وسلم يوي متفق عليه الإمام البخاري وفي مسلم ما ولا في كنت هو لدى إمام مسلم لكي أم سلابة رضي الله عنها يا النبي صلى الله عليه وسلم يعني وهل يكون هذا؟ إليه ما سلم قال نعم النبي صلى الله عليه وسلم عرباني فمن أين يكون الشبه بلور يكبي أمام أبا لا تجوي حديثي èyí tó wá ń bí yóò ṣe àpèjúwe báwo lèyí tí wọn àmú rẹ̀ wá hadith yìí wáyé ní ìdáhùn sí ìbéèrè ni ìbéèrè náà ti lọ báyìí wípé kí ni obìnrin ó ṣe tó náà bá jí torí pé ara òun rìn látàrí jíjáde mẹ́ni kí ni obìnrin náà ṣe. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti dáhùn wípé tí obìnrin tó bá jí lẹ́ni tó rí pààrọ̀ òun rìn látàrí jíjáde mẹ́lì kò sí nǹkan kan tí ó ṣe dúró ntọ́kùnrin náà ní láti ṣe lọ òun náà ní kíkọ́ lọ wẹ̀ kọ́ lọ wẹ̀ láì kò dárúkọ ọrú wẹ̀ tí ó wẹ̀ ó ti yé gbogbo ẹni tó bá gbọ́ ìbéèrè kan sí nǹkan jáde lára rẹ̀ lójú oorun ìgbà tó jí kọ́ lọ wẹ̀ nítorí pé tí nǹkan bá jáde lára ọkùnrin lójú oorun ìgbà tó náà jí yọ wẹ̀ àti mọ̀ ìpé ìwẹ̀ tí òun ọ̀wẹ̀ òun náà ni ghusl al-janaba ìwẹ̀ janaba bẹ́ẹ̀ ni nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti fi hàn wá ike kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin pẹ̀lú obìnrin nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tí ṣẹ̀rí àmúwá àti káwọn obìnrin tẹ́ rí ẹ ọmọ ìyá ni wọ́n jẹ́ fáwọn ọkùnrin an-nisā'u shaqā'iqu ar-rijāl bẹ́ẹ̀ ló wà nínú hadith ikú àwọn obìnrin ọmọ ìyá àwọn ọkùnrin ni wọ́n jẹ́ ìjẹ́ tó bá rí báyìí eléyìí túmọ̀ sí pé máa ya'tari ar-rajul ya'tari al-mar'a ohun tó máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin náà. فحكمه في الرجل يكون حكم يكون حكمه fílmọ́ọ̀ ìdájọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́kùnrin o nígbà tó bá ṣẹlẹ̀ sọ́kùnrin tọkùnrin ní láti ṣe iná ní nǹkan tá a kó obìnrin náà ní láti ṣe tó bá ṣẹlẹ̀ sólà. torí di eléyìí tóbìnrin bá sùn tó náà lálà torí pé kankan jáde lára kò sí ṣíṣe kò sáìsì ọ̀ràn àlójẹ́ lórí rẹ̀ kíkọ́ wẹ̀ eléyìí ló mú a mọ̀ ìpín àdéhùn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n sọ fún wa nípa àwọn oríṣi ẹni mẹ́ta ó ti kọ́ lọ́nà ọba kò ní máa kọ ẹsẹ̀ wọn lẹ̀ wọ́n ní wa an sabiyyin hatta yahtalif látàná ọmọdé títí tí ó fi lálàá tí màní yọ jáde lára rẹ̀ ó túmọ̀ sí pé sọ̀wọ́ òun àkànnà dhalika as-sabiyyu dhakaran am sabiyya unsa ìyẹn ni kí ọmọdé yẹn bàbá àjọkùnrin tó ń pè sọ̀bí àbí kó sì jẹ́ sabiyyatun ọmọdébìnrin ìkíní kejì wọn tí màní yìí bá jáde lára wọn àbí kí wọ́n ti bàlágà rẹ̀ ẹnì kan wá sọ pé ìgbà tó ń sọ pé wọn à ń sọ bí yín àti àyàtẹlẹ àti ọmọdékùnrin títí tí ó fi bàlágà tó ló ń gbọ́ ètò ìrìn wọn kan sọ pé sọ bí tó bá yẹ pé tí wọn gbà lérò ni pé àtọmọbìnrin wọn bá sọ pé wọn à ń sọ bí yín wọn sọ bí yẹtìn àti àyàtẹlẹ máa àti ọmọdékùnrin àti ọmọdébìnrin títí tí wọn fi. jẹ́ pé màní ìjáde lára wọn látàrí tó bá wọn sùn lálà. wọ́n sọ pé rárá because nínú òfin ó ti hàn sí wánú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ àwọn gbólóhùn tó náà bá wọn fi bá wa sọ̀rọ̀ wọn náà lo gbólóhùn tó tọ́ka sọ́kùnrin tóbìnrin náà sì wọnú rẹ̀. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد تقول لي bó tilẹ̀ jẹ́ pé gbólóhùn tó tọ́ka sọ́kùnrin ní obìnrin náà wọ̀ torí pé nínú òfin àmọ́ sọ yìí pé al-hukmu lil-ghalibi la nadir al-aqall so ọlọ́ọ̀bá máa ń lo ọ̀rọ̀ tó tọ́ka sọkùnrin tàbílídẹ́ nígbà tó bìnrin náà ṣe kiri tó náà wọnú rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà láṣọ pé bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé gbólò yẹn ọkùnrin di ó nínú rẹ̀ àmọ́ àṣọ kóbìnrin náà wọ bẹ̀ bí ilgha'i al bí ilgha'i alifáàrí kíkú kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nítorí di eléyìí báyìí ìdájọ́ yẹn bá gbogbo wọn wí. bẹ́ẹ̀ náà ni wà á ń sọ bì àti aya àyàtẹ̀lẹ̀ ló túmọ̀ sí pé mẹ́ni yìí gbèsè máa jáde lára ọkùnrin náà ni máa jáde ní ara to dọ́n sínú kí wọ́n á sọ pé tó bá dé pé àti aya àyàtẹ̀lẹ̀ sáà bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àlùsọ́lá ń sọ bẹ́ẹ̀ tábàbẹ́ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àti ọmọdé o títí tí ó fi lálà lálà tuntun tòtẹ́ lọ pé tí ó ṣẹlẹ̀ látàrí pọ́ lálà làwa nílò ẹni tí tó bá lálà fóun bóbìnrin lájọṣepọ̀ ọ lálà fọkùnrin bóun lájọṣepọ̀ màní ìwà jáde lára jíjáde màní ìwà la nílò á sọ pé wọ́n rò pọ̀ máa la tàbílì ìbàdàn wọ́n rò pọ̀ máa la nítorí pé lọ́wọ́ pọ̀ jù fẹ́ni tí ò tí ì rí mà níyì rí igi ńgbà tó wà kọ́ jáde lára rẹ̀ ètò súnmọ́ ní pẹ́pẹ́pẹ́ àlá ló ń wà. eléyìí túmọ̀ sí pé àti obìnrin náà àwọn náà màníyì ó máa ń jáde lára wọn gẹ́gẹ́ bí màníyì ó ti máa ń jáde lára ọkùnrin.

ìbéèrè tí Ummu Salamah radiyallahu anha ti ń ṣe ó dàbí ẹni wípé ó lórí ti lomi kan tí máa jáde kìí ṣe jíjáde omi gangan ni Ummu Salamah ní sèbéèrè nǹkan obìnrin náà lomi kan lára rẹ̀ tí máa jáde láti ibìkan síbìkan ìyẹn ni pé bígbà tí Ummu Salamah ti ń wo àwọn obìnrin bígbà tó ṣe pé àwọn ò ní nǹkan kankan tí máa jáde lára wọn ju yìí pé àwọn kan máa gba nǹkan tó bá jáde lára ọkùnrin ni àtúbà jẹbẹ ajẹ́ yìí pé èrò tiẹ̀ oníkómi ọkùnrin nìkan ló máa ń ṣe kíni ló máa ń dọ̀mà torí pé ǹjẹ́ eléyìí wa lè ǹjẹ́ eléyìí wa lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jù ló ṣeé ṣe kéyìí orí bẹ́ẹ̀ tí o bá sí ìdáhùn sáà sallallahu alaihi wasallam fún mi ntí ọpọlọ lọ sídìí rẹ̀ lára àbílẹ̀ rẹ̀ yìí ni pé àtakókó mi ń bẹ lára obìnrin náà ti máa mú láti bìkan síbi kan ṣùgbọ́n èyí tí ọyanilẹ́nu nù béèrè ń béèrè ni pé tóbìnrin bá rí irú tọkùnrin máa rí tó wá ṣeé ṣe. kómi ọkùn kómi obìnrin ó jáde síta bí ìtọpọlọ lọ síbi rẹ tààràtààrà nínú ọ̀rọ̀ tí Umu sọ pé kìí ṣe pé ń lori lórí kóbìnrin náà ní màníyì tiẹ̀ ṣùgbọ́n tí ń yà á lẹ́nu ni pé sófì déédéé ìmọ̀ ní yóò tú jáde lára obìnrin kó lo orí lóde gẹ́gẹ́ bí màníyì ọkùnrin ti lè tú jáde tí ó rí lóde wa nínú tí sòṣùgbọ́n ìdáhùn anábì sallallahu alaihi wasallam fi hàn pé ntí ó mùsálámà ń ṣe béèrè ń pa rẹ̀ gángan ni pé sóbìnrin tẹ̀ lómi kábí. ìdí inú sọ pé ìbò wa lọ mọ́ọ́mọ́ gbà á jọ̀yà rẹ̀ nígbà tó bí lómi kankan. ń lọ gbà á rẹ̀ nígbà tó mi obìnrin bá jáde ìta ẹ jẹ́ kí n tún mùsàlámù tá à ń ṣe béèrè nípa rẹ̀ níbi súbìyìn tiẹ̀ lómi kan bí. so ìdáhùn tí ànábì sallallahu alaihi wasallam tó fún mùsàlámù tá ìbéèrè ìbéèrè ni wọ́n fi dáhùn ìbéèrè wọn ń wáyé bẹ́ẹ̀ irú ìbéèrè eléyìí báyìí wọ́n pè ní istifhamun inkari ìbéèrè àtakò ìbéèrè àtakò tí wọ́n fi káńtà ìbéèrè alákọ̀ọ́kọ́ ṣé eléyìí ó sì lè rí bẹ́ẹ̀ ọ̀dà ń bo wá lọ máa máa fà á jọ̀yà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ gangan lórí ìyẹn ni pé istifhamun inkari mafaduhu takrimu ìyẹn ni pé ìbéèrè àtakò ni ṣùgbọ́n àǹfààní rẹ̀ ni pé bẹ́ẹ̀ gan lórí. torí ẹ ẹni tí wọ́n ti lè dáhùn ní irú tí wọ́n ti irú dáhùn yìí dánù láti pé kò tún ní lè wí nǹkan mọ́. àbí kí ni wọ́n fẹ́ sọ pé ọmọ ìjọ ya rẹ̀ bàbá náà lọ́mọ náà jọ gbogbo gbà sáàpù ọ̀lẹ́lẹ́ ọmọ náà jọ ya ìrẹ́ làwọn bàbá bàbá wa wọ́n pè yẹn ní yàyà. kí ni tuma ya rẹ̀ tó ẹ̀yin náà fi ọmọ mi ẹ̀ wò ó pé ọmọ tàfulẹ̀lẹ̀ fa ọmọ ẹ̀dẹ̀ náà fulẹ̀lẹ̀ fa ọmọ ọ̀sẹ̀ náà fulẹ̀lẹ̀ fa torí kí ẹ torí ah! kò ní ìdí kí wọ́n sọ fún un ọmọ ń jọ ya ní àwòrán ó sì tún lè jọ ya níwà ń gbogbo eléyìí ti tó lọ bá ní nǹkan kan. ṣé àdébì yìí wọ́n tún náà wá ní pé ìgbà tọkùnrin àti obìnrin tó bá dìjọ pàdé tí omi wọn tó lúpọ̀ mọ́ra wọn tó lọ́wọ́ bá tara rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ èèyàn kan tí ì sì wọ̀ ṣé omi ìyá wọn kò ní nǹkan kan ṣe nínú ṣíṣẹ̀dá wọn ju wípé kákan jọ lọ síbẹ̀ kò rí bẹ́ẹ̀ o ẹ̀sìnkọ́ máa wò pé àlẹ́sìn lọ́wọ́ àti ìlàjìjọ kọ́ wọ́n tó mi obìnrin kan ní ti lára dídọ́ ọmọ náà tẹ̀lé pé kọjọ́ àhàó àtẹ̀tọ́ akẹ́kọ̀ọ́ jọ lásán ni kí bàbá ọ̀dà bí wọ́n á fi ọ̀dà ya kó fi pẹ́ǹtì ẹ̀ tó bá fi sẹ́nu. eléyìí àníbísọ̀lá àtẹ́lá wí nítorí pòun ló súnmọ́ láti mú kẹ́ni tí ń ṣèbéèrè ó sì ti gbàgbọ́ yé dáhùn. tàbí òye wa torí pé tó máa da lóò pẹ̀lú pé ọ̀dà bóòlù òsè wa rí bẹ́ẹ̀ ẹ̀ ṣe bí àwọn méjèèjì máa papọ̀ lọ́nà bí dáyẹ̀ wọ́n mọ̀ ọ́n ṣe papọ̀ tó mọ̀ ọ́n ṣe dáyẹ̀ àwọn tó mọ̀ ọ́n ṣe papọ̀ fa. àmọ́ nígbà tí wọ́n mú nǹkan tó súnmọ́ tó súnmọ́ pọ̀lọ́ gbogbo yẹn ń wà lọ́mọ́ ṣe àdẹ́kù obìnrin náà nírò ó nírò lùkàmbẹ̀. wọ́n wá tọ́ka sí pé ibi tọ́mọ ẹtí máa mú àti jọ̀yà rẹ̀ náà ni omi ìyá rẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé wọ́n sọ eléyìí kì í ṣe nítorí kó lè bá a sọ fún ẹ pé omi tiẹ̀ nìkan ló dèèyàn omi ìyàwó rẹ̀ lásán ọkà pẹ́ǹtì wọ ọmọ ni àbó pẹ́ǹtì ojú rẹ̀ kàlà sòṣùgbọ́n òun ló súnmọ́ kẹ́ni tí ń sèbí rè ń bì kó fi lè bá a gbọ́ kí ni àgbọ́yé èsì tí wọ́n ń fò lórí ìbéèrè tó ń ṣe eléyìí tó ti pé tó bá gbọ́rù rẹ̀ gbogbo iyèméjì ó kù lọ́kàn rẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ sí ọmọ bàbá wa wá ní wá ní bàbá ọmọ ẹ̀yà wa náà ọmọ àwọn méjèèjì sáfọ̀ wàlálà síbẹ̀ ni àbí èméjì wà èméjì bá wò láṣẹ ọmọ bàbá wa ni wá ọmọ màmá wa sì wá ẹ jẹ́ kí n gbé gbọ́nà mi kápẹ́ àwọn bàbá kálukú ọ̀fẹ́ màmá kálukú ọmọ àtàlájẹ́ náà méjèèjì. náà. ẹ rò dáadáa o ọ̀dà tọ́nà mi. ṣé bàbá yín ń gbé yín ká ni kọ́lọ̀ ó tó dá yín àbí màmá yín? lábẹ́ òfin bàbá wa ní gbé wa ká ṣeye lábẹ́ òfin bàbá wa ní bí wa ká bàbá wa ní wá ń wá ibi tó ń fi wá sí tí ẹlòmínà contribute tọ́lọ̀ ń fi wá dà o ilé tó túmọ̀ sí sí bàbá rẹ̀ tí wàá fẹ́ màmá rẹ̀ tí bàbá rẹ̀ bá fẹ́ lómi ọmọ bàbá rẹ̀ náà lọ́ọ́ jẹ màmá mi ni ọkàn bí ọ fún un. ṣe wa tó eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ torí ọkùnrin ní positive obìnrin ní eléyìí jẹ bó ti ṣe jẹ but uh, two negative cannot make a positive àyàpé obìnrin àti obìnrin wọn làwọn fẹẹ fún wa lẹ́yìn náà two two positive equal to nẹ́gẹ̀tì pọ́sítì ọkùnrin ọkùnrin àti ọkùnrin nìsín wọn aṣọ fún àbẹ bímọ tẹ̀kọ́ ti ra wọn nẹ́gẹ́tìfù ni àbí nẹ́gẹ́tìfù kọ́ ẹ̀ nẹ́gẹ́tìfù níbẹ̀ yẹn. tọ́ ilé ìjẹ̀bù ti jẹ́ ń bẹ̀ wọn. àwọn olùmọ̀wá sọ pé àdéhìsì yìí o àǹfààní pọ̀ ń bẹ̀ gan. nínú àǹfààní tó wà ń bẹ̀ òní wípé àwọn tó sọ yìí pé omi obìnrin tó bá jáde kò lè ṣe fojú rí àdéhùn ìpa àwọn lẹ́nu mọ́ àdéhùn ìpa àwọn lẹ́nu mọ́ àdéhùn ìtọ́ka sí pé omi obìnrin kọ́ ó ṣe fojú rí máa jáde síta gbọ́sọ́bìnrin kan wá sọ pé ah, òun ò rí rí á sọ pé máa wò dáadáa inṣọ́ọ̀lá wà rí ìrúkọ ànábì wà fi ìparọ́ sallallahu alaihi wa sallam fi ẹ̀sùn kan ra rẹ̀ àwọn olùfẹsùn kàdísà nàbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìfura tó yẹnni pọpọlọpọ ọgbà inú obìnrin ó jì tí òrìta rò òun sí rin nígbà tó ń tọ́ ọ lé kí lọ́ọ́ yẹ kó kọ́kọ́kọ́ ronú lọ sídìí rẹ̀ bí bọ́yá kí lọ́ọ́ jáde lẹ́nìí tẹ̀lé ìjẹ́bù ti jẹ́. Gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà nì tí wọ́n sọ pé òun ò mà òun kẹ̀ sí lórí sí gbogbo ara ní kíláàsọ. Yẹ wo gbogbo ló fi ń rùn adé ló tẹ̀lé lẹ̀ yẹ tẹ̀lé ìtumọ̀ sí wípé àǹfààní bẹ́ẹ̀ nípa kóbìnrin àwọn náà máa rí irú ntọ́kùnrin máa rí tọ́ eléyìí jẹ́ òtútù jẹ́mbẹ̀. wọ́n sọ pé yọ wẹ̀ tẹ̀gẹ̀tẹ̀sìlù ẹ bá padà síbi gbólóhùn wọ́n ní tẹ̀gẹ̀tẹ̀sìlù fẹ́ràn kébèrè wọn ṣe ìbéèrè ni wọ́n ń ṣe anabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wá dà wọ́n ní tàgọ̀tẹ́sìlù tàgọ̀tẹ́sìlù wọ́n sọ pé tàgọ̀tẹ́sìlù wọ́n ní tàgọ̀tẹ́sìlù tàgọ̀tẹ́sìlù lédè lárúbáwá fẹ́ẹ́ lọ́n mudari'u kìí ṣe pé kọ́wẹ̀ nítorí wọ́n sọ ni pé yọ̀ọ̀wẹ̀ tọ́wá túmọ̀ sí pé kìí sọ̀rọ̀ ẹ̀yàn ní kọ́wẹ̀ nítorí wọ́n sọ pé yọọ wẹ̀ wọ́n sọ pé kó wẹ̀ á sọ pé eléyìí khabarun mafaduhul amr khabarun mafaduhul amr ìròyìn ni ṣùgbọ́n òfin tó mú jáde ni àṣẹ ìròyìn ni ṣùgbọ́n tó mú jáde ni àṣẹ gẹ́gẹ́ lọ́nà ti sọ pé walwalidatu yurda'na awladahunna hawlayni kamilayni ike àwọn ẹ̀yà tó bímọ wọn yóò máa rí àwọn ọmọ wọn fọ́dún méjì gbáko sírò yìí ní àbàtẹ wọn yóò máa rí àwọn ọmọ wọn fọ́dún méjì gbáko sírò yìí ní àbàtẹ ìròyìn ni apá kan nínú àwọn olùmọ̀sọ yìí pé kọ́bọ́rún mọ̀fàdúhù àlàmù ṣùgbọ́n eléyìí ń bẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ pé ẹ pè ní kọ́bọ́rún mọ̀fàdúhù àlàmù kì í ṣe amúrú ìjà nítorí kọ́nà ọba sọ pé lèman àrọ́dẹ́ ẹ̀yìn tí mo rọ̀bọ̀ à fẹ́ni tó bá gbèrò láti pé rírì ọmọ tó ó di amúrù kìíní ìrìṣàdì ó ti kúrò ní amúrù ìjà ó di amúrù ìrìṣàdì ṣùgbọ́n léyìí báyìí sàgẹ́sàgẹ́ kọ́bọ́rún mọ̀fàdúhùn àmúrù kò sì sí nǹkan tó yí padà kúrò ní jíjíjọ́ ọ̀ràn yẹn adékun yọ wẹ̀ ọ̀ràn yẹn sì ni kọ́ wẹ̀wẹ̀ yọ wẹ̀ ọ̀ràn yẹn ni kò wẹ̀wẹ̀ yẹn tẹ̀lé yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ní ìfura gan ọba àti ọkùnrin ọba àti obìnrin ká ní ìfura gidigidi nítorí pé tírú àwọn nǹkan wọ̀nyí bá ṣẹlẹ̀ sí wa tá a bá ní ìfura lọ síbi kọ́ran yẹn ní ká wẹ̀ sẹ́mi pé gbogbo òun tá a bá ń kí lẹ́yìn rẹ̀ nígbà tí èèyàn kàn da ara rẹ̀ ní sẹ́nu kéèyàn ní ìfura dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì ìlú tútù ó mú tó tútù bá mú tó ṣe kí ńgbà tó bá jí tó rí tí gbogbo sòkòtò rẹ̀ wẹ̀ ọmọ alérò kó tútù lọ fẹ́ tí ọ̀ ń tan وفي الحقيقة بويا طاليني ẹ bá ti sọ ní òní kó ṣeéṣe kágbàlagbà náà ṣe kíni kò fura bí o ti mú kíní kan làkàtẹ́rà o ti mú kíní kan fíjúmẹ́ o ti mú kíní kan fi ọwọ́ ta o ti pọ̀ ẹ sì mọ̀ kó tutù mú fa tó lọ́ba náà wọ́n pé ẹ wà àtọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ ẹ wàhálà kẹ̀dá gbogbo sòkòtò ti rin mọ́ ọ́lá àmọ́ tútù ti ń fẹ́ wá kò tútù ló mú lọ́ọ́ bẹ̀ kò sí mú ọ́lá yá. tó gbogbo eléyìí yóò tètè máa ní ìfura torí kéèyàn má bàa fọ ara rẹ̀ gba ara rẹ̀ lẹ́sìn bẹ̀ ẹ sì mọ̀ ká ṣe pọ́n gbogbo ọjọ́ bẹ̀ tí wàá jẹ́ ni máa wà. yóò máa sọ fún kéde àrùn sọ́kìn bíi adarí má tara rẹ̀ jẹ tó there is nothing there there is nothing there gbogbo ẹ̀sìn náà tó lè di nothing kọ́ lọ́n sànù wa tó bẹ́ẹ̀ náà ni màníyì èèyàn gbọ́dọ̀ ní ìfura so eléyìí túmọ̀ sí pé kò burú kọ́mọ ọjọ́ ya rẹ̀ abó burú náà ẹnìkan kò burú tọ́ba burú kí ló lè tọ́ fẹ́ kò kò yé ara sí Islam wọ̀ nígbà tó bá fẹ́ fẹ́yàwó fọ wà mo kàn fi ọbẹ̀ bẹ́ẹ̀. Ìgbàgbọ́ ìgbà tí ẹ bá bí ma wọ́n lọ bá lọ jọ ọkùnrin tó ọfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wu ọmọ ti Kò rí bí mo ṣe fẹ́ kó rí fa. Nítorí kọ́kàn fẹ́ bàbá rẹ̀ báwo. Ìwọ náà ọ̀fẹ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí wọ́n bá fi lé lọ́ọ́ sí ìyá rẹ̀ ká dákun bá rẹ̀ dà sọ̀hún bá rẹ̀ dà sọ̀hún báwo tó o túmọ̀ sí pé wo ta lọ fẹ́fẹ́ wo ta lọ fẹ́fẹ́ nítorí wípé tó ma bá jọ ìyá rẹ̀ àfúlà ìyá yẹn wù ọ́ ènìwọ́ fi fẹ́ ọfẹ́ irú rẹ̀ kọ́ jẹ́ ìyàfọ́mọ rẹ̀ ó sì wù ọ́ nítorí bá bírú rẹ̀ inú rẹ̀ ó dùn tó bá bírú rẹ̀ fún ọ inú rẹ̀ ó dùn tó bá bí ọmọ tó fojú jọ inú rẹ̀ ó dùn tó bá bí ọmọ tó fètè jọ inú rẹ̀ ó dùn tó bá bí ọmọ tí ó fi ọmọ ẹ̀ka jọ inú rẹ̀ ó dùn àbí òye wọn á pé àwùjọ wọn á sọ pé gbogbo kan ló wù ọ lára rẹ̀ àmọ́ ọmọ ẹ̀ka rẹ̀ ló wà ti pòpòpòpò yìí wọ́n yẹn rìdíùsì rẹ̀ sọgbà tó náà bímọ sẹ́mi pátá ara rẹ̀ lọ́mọ ti fa ọlọ́run àtọ̀mọ́ náà bẹ̀ alhamdulilayi ọmọ ìwú mi àbí òye ọ tọ ìgbà tí ìyá náà ń bínú fún gbogbo bàbá wọn jọ báwa burú mi báwa burú tẹ́lẹ̀ ní túmí tiẹ̀ bá lékè tó ń lọ mọ́ jọ so náà ló ti sọ yìí pé tọ́mọ bá jọ bàbá rẹ̀ sọ́sà kò sí fún ìyá rẹ̀ kò sí sí ìyá rẹ̀ bí abẹ́lẹ̀ kọ́tẹ́dà àdéhùn fẹ́lẹ́ kárọ́ ni. ومن شابأ أباه فما ظلم وني عدي وما حاتم حاتم الطائي تتكون لولاوتي كان الأربعة ما في ساكو جوي ولو ما عدي أجو نبي كان لاوه بأبيه قتادة عدي في الكرم عدي جو بابا حاتم إنه كان لاوه ومن شابه أباه فما ظلم mọ́mọ́ ما jẹ bàbá rẹ̀ kò ṣàbòsí sí ìyá rẹ̀ o àbọ̀ ṣàbòsí sí kò ṣàbòsí sí tó ọjà bó ṣe jẹ́ ṣe bí bàbá rẹ̀ fẹ́ ni tó yí kìí ṣe bu àbẹ́ bu ẹ̀hẹ́n kọ́ inú obìnrin kan ọ̀yẹ́ kọ́ gbà ń ṣe bí bàbá rẹ̀ fẹ́lẹ̀ bí bí ìta lọ fẹ́ sí eléyìí jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n tún wá mú àdìsí Aisha radiyallahu anha wa qala كان رسول الله صلى الله عليه وآله وسلم يغتسل من أربع فنبي محمد صلى الله عليه وآله وسلم ما ما تتورين كمان وين ما أنا وين تبس أروي ويتان صنبي سنة كي يسي وين كان كاتوسي sọ ìwẹ̀ tá à ń sọ ń bì ó ní ìwẹ̀ ìtẹ́sí mú wa ètò ìsìnkú ọ̀nà kan náà làá máa gbà á wẹ̀ ṣùgbọ́n àníyàn wọn ni yóò isinku ona ما نيا laa ṣèyàtọ̀ sugbon minal janaba anabi àmọ́ àwẹ̀ nítorí janaba ẹ̀yin sì ti mà ìtì janaba a ti sọ pé bákan mélòó ni bákan méjì inú kí màá níyọ jáde lára èèyàn àbí kéèyàn obere ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kábẹ́ rẹ̀ kọ́ wọnú abẹ́ obìnrin ti dọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀ kó ṣe kíni àtọjọ jimá anabi sallallahu alaihi wasallam máa fún ti mọ ọjọ́ jimá náà lọ́jọ́ tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n kò sí tó yọnu kò sí kan láyé tí òun yọnu tó ilé ayé iná fà ló ti jẹ́ kí gbogbo àwọn nǹkan tó nà wọ́n bá dá tán jábẹ̀ lò tó bá ti di jọ dímọ̀ ẹ̀rú máa ń bá wọn wọ́n máa sá wọ́n máa sá kíjokíjo torí wọn ọmọ bọ́yọ̀jọ́ ọjọ́ pé lónìí àmọ́ àwa à tó tún máa fóònù yẹn pé will you come <laughs> subhanallah so ṣùgbọ́n gbogbo àwọn kan abẹ mi kú àwọn ọmọ sáká ni ẹ̀rú ọmọ bá ń kọ́ mọ́tò ó o ó lè jó ní o subhanallah tó ọjọ́ dímọ̀ yẹn anabi sallallahu alaihi wasallam wọn máa wẹ̀ fún bákan náà a sì ti mà tàbátẹ́ wẹ̀ wẹ̀ jimá sáwọn wẹ̀ nítorí pọ́tọ́ jimá lọ́jẹ́ ni àbí torí pé a fẹ́ kírun jimá nítorí pé a fẹ́ kí irun jimá torí àdìgbà anabi sallallahu alaihi wasallam tó sọ pé man tawadda'a yawma al-jumu'ati fabiha wa ni'mat ẹgbẹ́ o man tawadda'a yawma al-jumu'ati ẹtú bá ti àlùwàlá ní ọjọ́ jimá fẹbi ha ohun wà ní ẹmẹ ọdá wọn mẹni ẹkọ tẹsẹlẹ pẹ̀lú wosolo àfọdọm ẹni tó bá wà wẹ̀ ìwẹ̀ lọlọlá ju àlùwàlá lásán eléyìí mú ni mọ̀ yí pé torí ìrun jimá ni wọ́n ti ń wẹ̀wẹ̀ jimá kì í ṣe ń torí orúkọ tọ́jọ́ ń jẹ́ torí ìrùn dímọ̀ tá a kì ẹ̀ ni wọ́n ti ń wẹ̀wẹ̀ dímọ̀ kìí ṣe ń torí orúkọ tọ́jọ́ ń jẹ́ rílà kan rílà ni ìyẹn ní kí sábà bèbí òní kí sábà wọn ti dímọ̀ ibi téèyàn púpọ̀ ti péjọ ni wọ̀lẹ̀ ṣẹ́kẹ̀ ibi téèyàn púpọ̀ bá ti péjọ ó súnmọ́ kọjá pé àwọn òórùn oríṣiríṣi ọmọ jáde àwọn òórùn oríṣiríṣi ọmọ jáde sòkòtì ní í dáa kí mùsùlùmí kún ápò òórùn kan rùn lára rẹ̀ kò ní í da kápò òórùn kan rùn lára mùsùlùmí torí délé tí wọn bá wẹ̀ nítorí dáa ni torí ẹ̀ ló ti wá nù sàdíkì àìsàn ìdí ọmọ àwọn àká bí àwọn èèyàn wọ́n jẹ́ ẹni tó máa ń agbára iṣẹ́ àti làágùn gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tó ti pé ńgbà táwọn yẹn bá wá sí mọ́sálásí òògùn ara wọn yóò máa rùn àlẹ́bí sọ̀rọ̀ bá àti náà sọ pé fún ọmọ ọ̀wẹ̀ wọ́n tún wá tìmọ̀ sí láti ń jọ jimá tó eléyìí túmọ̀ sí pé wọ́n ń wẹ̀ ń jọ jimá nítorí ìrùn jimá ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ìgbà tó ṣe é pé tọ́ba torí ìrùn jimá wà láàkí ní ó tún ní àjọṣepọ̀ pẹ̀lú ọjọ́ yẹn náà ẹ̀ kò lè wẹ̀wẹ̀ yẹn lẹ̀ láti jọ àlùkàmíìsì kò yí pé torí kó ọfẹ́ fi gbájúmọ̀ lọ́la la ó ní í ṣe pẹ̀lú ọjọ́ ó sì ní í ṣe pàtàkì jù pẹ̀lú ìrànjúmọ̀ torí ẹ̀ ìgbà wo lọ́tọ́ pé ká wẹ̀wẹ̀ yẹn kọ̀tọ́ ká wẹ̀wẹ̀ yẹn ká fẹ́jà ló tó yọ ọjọ́ jùmọ̀ kọ̀tọ́ ká wẹ ìwẹ̀ jùmọ̀ kó tó di kó àlùfájà rí ọjọ́ jùmọ̀ nítorí pé ní í ṣe pẹ̀lú ọ̀fẹ́ jùmọ̀ kì í ṣe pẹ̀lú òru jùmọ̀ gúúsùlù ni tó ní ṣe bí yẹ́wòmí júmùà kìí ṣe bí lẹ́yìn láti júmùà kìí ṣe pẹ̀lú olùjímà ẹ̀yìn ti mà pété àmà ń sọ̀rọ̀ ọ̀sán ọjọ́ kan ọ̀sán rẹ̀ á máa bẹ̀rẹ̀ láti gbàtà àlùfáàjà rẹ̀ bá ti ṣe kíni tó bá ti yọ. torí di eléyìí ẹnu àwọn olùmọ́kò lórí kẹ́ni tó bá lò ń wẹ̀wẹ̀ jímà kó tó di kó àlùfáàjà rẹ̀ yọ ọkàn ìsinra lásán rẹ̀ kọ̀wẹ̀wẹ̀ jímà ṣùgbọ́n ìyàpẹ̀lú wà láàrin wọn lórí téèyàn bá wẹ̀ lẹ́yìn ìgbà tí alifásàrì ti yọ yàtọ̀ sí ìgbà tí ń lọ sí mẹ́tíláṣí kọ́dé kó bá alifásàrì ti yọ tà yọ kó tó máa lọ sásùbà ló ti wọ̀ wẹ́jú màkà rẹ̀ afáàtà nínú àwọn olùmọ̀sọ pé ò tí wẹ̀ ìtorí pé ìwẹ̀ yẹn ó ní ṣe pẹ̀lọ́jọ́ jímọ̀ àti òrùn jímọ̀ wàá wá wẹ̀ nígbà tó máa ń lọ sí jímọ̀ kì í ṣe pé ó ti wẹ̀ kalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ sọ pé tọ́ àti ìtijọ́ pé àlùfáàjà rí ti yọ lọ́jọ́ jimá náà ti wọlé fa so iṣẹ́ ọlọ́ láṣẹ kọ̀tà tó tẹni tó sọ ikú kọ́ ọ̀wẹ̀ kọ́ máa lọ sí jimá àmọ́ àbẹ̀ lọ́kọ́ náà wọ́n gbà so nítorí ẹ̀ lọ́dọ̀ ìmọ̀ máa lè tó bá ti wẹ̀wẹ̀ jimá tuntun á padà tó lọ jẹ kàná kó tó máa lọ mọ́sálásí ó tuntun wẹ̀wẹ̀ ẹnìkí tí wọn bá ti wẹ tẹmẹ kíláàsì náà ní kò sí pé àtún àlọ jẹun bàbá ń gbóúnjẹ gbóúnjẹ báwò yẹn ní kí nǹkan kan ọgbọdọ yá ìwẹ yín pẹ̀lú lílọ tẹmẹ kíláàsì kìí sì rùn torí tó bá jẹ rùn àtẹkí tá a bá ti wẹ sẹta ìwẹ sábà yìí kọmọnù kí nǹkan kan yá ìwẹ yín pẹ̀lú lílọ tẹmẹ kíláàsì ẹ sì ti bẹ fẹ́ tó bá ti dé mẹ jọ jí torí ẹ̀ wá ti wẹ̀ wá lọ mọ́sálásí wà lọ jókòó eléyìí tó túmọ̀ sí pé tó bá yẹ pé ọbẹ̀ tètè lọ mọ́sálásí náà tó bá wẹ̀ tó sùkọ́ ní mọ́sálásí kò burú sọ eléyìí jẹ́ ìwẹ̀ jimá ìjọjọ́ mi tún wà nínú ọ̀sẹ̀ tẹ́ ẹ mọ̀ yìí kí wọ́n ní ká wéwèé rẹ̀ rí àmọ́ ní òfin wọ́n mi náà ṣe jáàmà bákan náà wọ́n tún lánàá bisimilá àdùsílẹ̀ wọ́n tún máa wẹ̀ nítorí dídégò a ti sọ̀rọ̀ dídé gbò nínú àwọn àdéhùn tó síwájú nígbà níbi sọlá àti ìlànà tó máa dé gbò fún nànà wẹ̀. a ti mà gẹ́gẹ́ bí dídé gbò bó ti ṣe jẹ́ ọ̀nà kan nínú àwọn ọ̀nà tó ń ti gbà látàrí àtijọ́ tí ò sì yé máa bẹ́ẹ̀ dì sí i láti fi ṣe oògùn ọlọ́kan ọ̀jọ̀kan àárẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ tẹ́ rí lára bó ti ṣe wúlò àwọn èyí tí ò wúlò tí ò wúlò tí ò wúlò wọn náà péjọ sára nínú àwọn ẹ̀jẹ̀ so látàrí dídé gòyún gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ti dìdọ̀ sí sára tó ti dìdọ̀ sí sára wọn fàyọ fún yàn èèyàn gbádùn torí ẹ lọ́dọ̀ àìsàn kan nípa dídé gò àwọn ti ní àwọn ààyè oríkèé oríkèé oríkèé oríkèé kan ti lè dégò tí ó fa àwọn ẹ̀jẹ̀ yẹn jáde fún yàn kódà débi káwọn olùmọ̀ á ṣèwádìí ìtò ń bẹ nínú àwọn èèyàn ní ìgbà tó ṣe kí tálíjẹ̀nù bá fọwọ́ bá wọn dídí ègbò náà mú tálíjẹ̀nù náà jáde àbẹ́rẹ́ nǹkan bẹ̀rẹ̀ tó ń torí délé irú àwọn nǹkan wọn yẹn kọ̀ ẹ́ kọ́ parẹ́ láwùjọ. wọ́n mi ní kó sì lè mẹ́yìtì ẹlẹ́kẹ̀ẹ́ni onígbàdàn bisalòlá àlùwàlù sẹ́lẹ̀ wọn máa ń wẹ̀ nítorí wíwẹ̀ òkú. yẹ́sẹ̀ nítorí pé òkú nítorí ikú rẹ̀ ọ̀dẹ̀ lópin ìgbà tó pin ẹ̀ bá jẹ́ mùsùlùmí torí pé innal muslima àbí innal mu'mina la yunjus mọ́mìnì àbí mùsùlùmí kì í dẹ̀gbìn báyìí mi ń bẹ lára rẹ̀ ó ti kú ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha wọ́n sọ pé máa wẹ̀ nítorí wíwẹ̀ eléyìí túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ọ̀nà là anabi onítẹ̀ríba ọ̀gá àwọn onítẹ̀ríba ọ̀nà là anabi sallallahu alaihi wasallam ọ̀nà tuntun bá wọn wẹ̀ ẹ̀fíláyì sìn wọ́n kàn jókòó ni wọ́n gẹ́gẹ́ bí kíni ọ̀gá ó sì rọra kàn bò mọ́jú ọ̀tẹ̀ bá wọ̀ ṣẹ̀jọ gbọ́ àmọ́ anabi sallallahu alaihi wasallam subhanahu wọn wẹ̀. فعوة مثلك لقد كان لكم في رسول الله وفي الحسن أو في رمجة ترى النبي صلى الله عليه وسلم أبو داود أنا بيبا ورد جادي من الترعون وصححه ابن خزيمة ابن خزيمة سوكي صحيح من صحيح ترعون تبقى لأسفه حديثي أرقونا دارك ورسي ومتع أرقونا دارك ورسي wọn àbí sọlá àti náà máa wẹ̀ nítorí nǹkan mẹ́rin jánaba jùmùá hijama oṣù lẹ́yìn. ẹ wá di pé mẹ́rẹ̀ẹ̀rin wá wá wá wá òun wọn fi sókọ̀ kí wọ́n máa wẹ̀ fún jánaba àti jùmùá àti dídégò àti wíwẹ̀ òkú ìgbà tá a wá wò wò a rí i pé jànáàbà ìwẹ̀ jànáàbà wájib abẹ́sẹ̀ méjì pẹ̀lú yìí ọ̀ràn yẹn ní ká wẹ̀wẹ̀ jànáàbà. tọ̀ wọ́n wá sọ pé wọ́n yóò mọ ìdúmọ̀ọ́ àti ọjọ́ jimá tó túmọ̀ sí pé ńgbà tí ìwẹ̀ ti jànáàbà bá ti jọ́ yẹn ìwẹ̀ ti jimá náà kọ́ kọjọ́ ọ̀ràn yẹn náà nù. ìwẹ̀ dídé kò kó nu ọdọọrọ yẹn nù ìwẹ̀ wíwẹ̀ kù kó nu ọdọọrọ yẹn nù tẹ ẹ bá sọ ikú ńgbà tí sálá kọkọ ti jẹ ọ̀ràn yẹn ajẹ pé ìdájọ́ gbogbo ìtọpọwọlé náà gbọ́dọ̀ jẹ ọ̀ràn yẹn eléyẹn wọn pè ní dalẹ alẹtọ ẹkọtẹrọ nínú òfin ìyẹn ní pé ìgbà tá a ti so wọn kọ mọ́ra wáò wáò wáò wáò wọn sì wọ́n gbọ́dọ̀ tó gbà ìdájọ́ kan náà bí ìgbà tó sọ pé jalasa Zaydun wa Amrun akala Ibrahim wa Muhammadun nígbà tá à ń jalasa Zaydun wa Amrun Zaydu jókòó Amru wa kọ́ nà á tó ni má tó sọ pé akala Ibrahim wa Muhammadun Ibrahim jẹ Muhammadun kọ́ tán eléyìí wọn fi dàlá lọ tẹ́lẹ̀ tẹrọ hàn síbẹ̀ yẹn náà wà níbí nígbà tí ìwé sẹ́nà bàbá jọ̀rọ̀ yẹn àti tí gbogbo ẹ̀tọ́ pọ̀wọ́lé náà ọ̀yẹ̀ kọ́ jọ̀rọ̀ yẹn ni eléyìí yẹn àwọn olùmọ̀ nínú sólù fọ́k wọ́n sọ pé ọ̀rọ̀ tá a sopọ̀ ní irú sísopọ̀ yìí ká fún ntó tẹ̀lé ra wọn ní ìdájọ́ kan náà nítorí fọ́kàn ti ní irú ìdájọ́ min afrafil adila nbẹ nínú àwọn ẹ̀rí tó lẹ́jù eléyìí ti bẹ nínú àwọn àpèjúwe ní ńlá tó fi hàn ọbẹ yẹn tó bá ti fèsì wa ó jẹ àpèjúwe tó da láti fi hàn yàn gbígbé dàlá ló ti lọ sí tẹrọ gbígbé tó ti sọ nínú ilmu usul gbígbé min afrafil adila ẹ̀rí yìí hàn bẹ ìwé ìwé ìwé jàǹdàbọ̀ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n mukhtalafun fi hukmi ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa àdájọ́ rẹ̀ àwọn ètò pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé súnà kì í sọ̀rọ̀ yẹn àwọn kan gẹ́gẹ́ bí àwọn zahiriya wọ́n lọ ràn yẹn ni sẹ́ẹ̀lì kan wá sí ìyapa nípa ti jánábà tó sì yàpá ẹ̀wọ̀n tí wọ́n fi tì ìyapa bọ́ bẹ̀ ẹni tó ní kì í sọ̀rọ̀ yẹn àwọn lu àdìsí alákọ̀ọ́kọ́ tá a sọ ومن اغتسل فالغسل أفضل ikú ẹni tó bá ṣe àlùwàlá ń jọ dímọ̀ ohun ó sì dá ṣùgbọ́n tó bá wẹ̀ ìwẹ̀ ló lọ́lá jù ìwẹ̀ ló ṣe kíni lọ́lọ́lá jù níbo la ti rẹ́ẹ̀rí kékeré sọ̀rọ̀ yẹn ṣé nítorí kí wọ́n sọ pé ìwẹ̀ lọ́lọ́lá jù nítorí pé tá sọ pé nítorí pé àlùfáà sọ̀rọ̀ sọ pé ìwẹ̀ lọ́lọ́lá jù la fi sọ pé ìwẹ̀ yẹn ti sọ̀rọ̀ yẹn wípé ìsìgbàtò àfùgọ́lìyẹ lọ́sùn yóò lè wòjò ìgbé ńgbà tẹ́lá tó ké kẹta lọ́lọ́lá jù adẹ́kẹ̀kẹ́ sọ̀rọ̀ yẹn. gẹ́gẹ́ bí sọ̀láàtù jẹ̀mẹ̀rẹ́tì àfùgọ́lù min sọ̀láàtù fẹ́lí ní khamsin wà ìṣirin na daraja àbí bí sẹ́fẹ̀rin wà ìṣirin na daraja. ìgbé ìrun jẹ̀mẹ̀ ọlọ́lá jù ní. irun tá a dá sí lọ pẹ̀lú àjùlọ mẹ́tàdínlógún àbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. so wọ́n sọ pé ńgbà tó ti sọ pé ọlọ́lá ajẹ́kèké sọ̀rọ̀ yẹn. sọ pé ọlọ́lá ó sí kéèké yẹn. síbẹ̀ rárá o kìí ṣe gbogbo ọlọ́lá ló túmọ̀ sí yẹn. ń sọ pé ayọ̀ ينجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أيها الوابود أجن تقفين سيوو كان تسيكي أونلاين níbi ìyà tí tani tí roni òwò náà tu'minuna billahi wa rasulihi lódodo watujahiduna fi sabilillah kẹsì máa jagun sójú ọ̀nà ọlọ́run bi amwalikum wa anfusikum pẹ̀lú àwọn dúkìá yẹn àtẹ̀mí dhalikum khayrun lakum in kuntum ta'lamun eléyìí ló lóore jù fún yín ló lóore jù fún yín tẹ̀yìn bá mọ̀ ṣé kọ́kọ́ náà àtúntúnṣe rẹ̀ gbọ́ náà fìlà ni bó ṣe jihad ṣe náà fìlà ni tó eléyìí túmọ̀ sí kékeré sí gbogbo àti má sọ kọ́ lọ́lá àbó lóore inú túmọ̀ sí kékeré sọ ara yẹn. ọlọ́ọ̀bá ní ayọ̀ lẹ́dí iná ámì ìdánù yẹn sọ́lá ti mi yẹ́wọ́ mi jùmọ̀ àti fẹsàáwò ilà dìkìrì láàyè wàdàrú bàyà láàrínkún báyìí lọ́kùn mi kún tó tó àlẹ́ mi. bí ká kírun sí màá náà fi lànà ní láàrínkún báyìí lọ́kùn abẹ́rẹ́ torí فبها ومن اغتسل فالغسل أفضل فالغسل أفضل تبقى لا سندي كيف يجي والغسل أفضل لا تركي وكي صنع torí pé kọ́ ọmọ bá takò wá pẹ̀lú pé fún ìgbà tó máa sọ kọ́ lọ́la ọ̀jọ́ ọ̀ràn yẹn lọ. Yéésì bẹ̀rẹ̀ láti rí ibi tá a ti rí ní ìbẹ̀rẹ̀ àdìsí yẹn. ìbẹ̀rẹ̀ àdìsí kí lọ sọ máa ń tàn wá bọ́ yawmal jumu'ati fabiha wa ni'ma fi ẹni tó bá ti lè ṣe àlùwàlá ńjọ́ Jímọ̀ ó ti dá ó mú ó sì ó sì dára ilé yẹn ti fi hàn wá pé àtàlù àlànà lásán ṣe kí ni ó tó ajẹ́pé wẹ̀ kì í ṣe kí ni kì í sọ̀rọ̀ ajẹ́pé bẹ̀rẹ̀ àdìsẹ̀ lásán kì í ṣe ọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀kejì yẹn ó tún wá kàn tá a ti gbọ́ yìí nípa rẹ̀ ipe wọ́n mẹ́rin kò sẹ́sẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́sùlù àfùbọ́ọ̀lù ọ̀kan àgbọ́yé èyí tá a ti níyẹn ọ̀kan pa. ẹni tó sọ ọ̀ràn yẹn ní kọ́ tó ọ̀ràn yẹn ní káwéwé jìmà wọn lé anabi sallallahu alaihi wa sallam nínú àdé tó wọn sọ yìí pé ghuslul jumu'ati ala kulli muhtalim ike gbogbo ẹni tó bá ti bàlágà ọ̀ràn yẹn ló lórí jìmà làwọn làwọn ti tẹ̀lé ẹ̀yìn sì mọ̀ tó àwọn tí wọ́n làwọn máa fi tẹ̀lé òsín tó kàn fún máa wàrà àlùkọ́bọ̀ máa wàrà àlùkọ́bọ̀ sára pẹ̀pẹ́ ti bẹ ní ẹ̀yìn ìròyìn tá a pọ̀ yìí àwọn sọ pé àwọn pè náà ní àwọn oníkankan fi tètè tọ́kàn làwọn nílò kí ni wọ́n ka máa dídì ẹ wọ́n ní ìwẹ̀ dímà wáàjì ẹ pàlàtìmì alákùnrin mọ̀tẹ́lẹ́ mi lórí gbogbo ẹni ìgbà láti àwọn ọ̀fẹ́ wáàjì kankan bá wáàjì wáàjì so àwọn olùmọ̀ yòókù àwọn wo gbogbo àwọn àdéhùn yẹn mọ́ra wọn wọ́n á sọ pé ok àdéhùn yìí náà fẹsẹ̀ rìn lẹ̀ ètò ìtọ́ka sí ni pé wájibun wujuba sunnah ọ̀ràn ẹ̀yà ni lọ́rùn ẹ̀yà ti sunnah sẹ́mi sọ pé ọ̀ràn ẹ̀yà ti sunnah lọ́dọ̀ màlìkíyà làwọn ń pè ní sunnatun mu'akkadatun sunnatun mu'akkadatun ẹ̀yin náà ti di bóse mo á tẹ ẹdúmọ̀ rẹ yóò bá súnà tá a ti kéde bàbá hàn yóò lé ẹdúmọ̀ ti ké súnà bò akẹ́dà. láti ẹ má jẹ́ àwọn fi owó jábútẹ́ mu tí wọ́n ti pè é súnà o bí màánà kì í sọ̀rọ̀ àyàn ìyẹn pé nù òfin ní ìsìn tí wọ́n pè nǹkan súnà nù fẹ́ kì í sọ̀rọ̀ àyàn ẹ má jẹ́ àwọn fọwọ́ jábútẹ́ mu tí wọ́n á ń gbà tó jẹ́ pé wọ́n ẹ̀ ìwọ pati èmi pati tọ́ pati sẹ́wọ̀n pé ọ̀sẹ̀ ti fọ́tò olùdíra ni tó ń torí de lè ká máa mójútó nítorí pé tí súnà tẹkùnù bìtà ìwọ náà ló gbé dúró tí wọn bá ti pati àti pé bí gbàtà nàbí ọ̀sọ́nù a'udhu billah ìwọ tó ọjọ́ mùsùlùmí náà ló gbé dúró tó eléyìí fi hàn yín pé ìwẹ̀ jimá tí wọ́n fi ti ìwẹ̀ jànábà òkè bákan náà ikú anabi sọlá ṣẹlẹ̀ máa ń wẹ̀ tí wọ́n bá dégò ẹnì kó ti síwájú ikú àtọ́kọ́ anabi sọlá ṣẹlẹ̀ wọ́n dégò wọ́n sì dìde wọ́n lọ kírun kó o jẹ́ tí wọ́n lọ àlàjì nínú tó ti síwájú tó ajẹ́pẹ́ tí wọ́n máa dégò tí wọ́n tún àlọ́ àlàjì ajẹ́pẹ́ wọn ò ní wẹ̀ ní bábí àwùlà ajẹ́pẹ́ wọn kúkú ní wẹ̀ torí ẹ̀ wọ́n ti sọ yìí pé tá a bá pé gbogbo àdìsó bá wá lórí tọ́pìkì kan náà gbogbo ẹ̀ láwò papọ̀ láti mú ìdájọ́ jáde torí kọ́ mọ́ bàjẹ́ kójú kan láfi ń ríran so nítorí ẹ̀ wọ́n sọ pé irú eléyìí ní ìsìn ajẹ́gbẹ́ ànábi sallallahu alaihi wasallam wọ́n máa wẹ̀ àmọ́ kì í sọ àyàn wọ́n máa wẹ̀ òun náà dájọ́ rẹ̀ kí ni sunna tó o bá wẹ̀ tàbí àwọn onírin tó o bá ti wẹ̀ gbà mí náà kò burú. bákan náà ti wíwẹ̀ òkú àti sọ tí àdìsí tí ó mú káwẹ̀ nítorí pé àwẹ̀ wá tó bá fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe sọ láàyè rẹ̀ kó fẹsẹ̀ rinlẹ̀ ajẹ́pẹ́ ìdájọ́ rẹ̀ ní kíni súnà kìí ṣe ọ̀ràn yẹn súnà ní káwẹ̀ tá a bá wẹ̀ kù kìí ṣe ọ̀ràn yẹn tó bá wẹ̀ kú tán tọ́ọ̀wẹ̀ tọ́lọ sàlùwàlá kò sí tó ṣe ìrun tó kí sókù lára kò sì sí tó ṣe ìrun rẹ̀ mí ìtọ́ba tó kí lẹ́yìn rẹ̀ so àmọ́ tó o bá wẹ̀ ọ̀tẹ̀lẹ́sọ́nà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam eléyìí jẹ́ bó ti so jẹ́ mbẹ́ eléyìí túmọ̀ sí pé ìtàn olùmọ̀ǹkè ní dalalatul iqtiran yóò hàn sí ọ́nbì wípé nǹkan ọ̀tẹ̀lé nǹkan nínú ọ̀rọ̀ kan náà kò túmọ̀ sí pé gbogbo wọn gbọ́dọ̀ ní ìdájọ́ kan náà kò túmọ̀ sí pé gbogbo wọn gbọ́dọ̀ ní ìdájọ́ kan náà tọ́ àwọn tí wọ́n lo dalalatul iqtiran àwọn náà ní hànàfíyà àwọn náà sọ pé kí nǹkan bá ti wá lẹ́yìn kan ìdájọ́ kan tó o ṣeé ṣèdájọ́ kan náà tó ń kó gbogbo àwọn ní báyìí gbogbo wa àìsí àti akọ nípa pọ́nrán ẹni káwọ́ ẹ̀ jánábà ṣùgbọ́n ẹ̀ jimá ibò lọ́dọ̀ ànàfíà kì í sọ̀ràn yẹn bákan náà káwọ́ ẹ̀ fún pé adégò kì í sọ̀ràn yẹn lọ́dọ̀ ànàfíà bákan náà káwọ́ ẹ̀ torípa gbòkù torípa àwọ̀ kì í torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́nìkan bá mú òfin kan wá ká tó a nígbà tó bá má pèjú àwọn ẹ̀rí tó kọ́tọ̀ kà sí àpèjúwe bá ti dùn nígbà tó bá kọ́ àwọn àpèjúwe kalẹ̀ kí wọ́n apply rẹ̀ lórí òfin sáwárí pé gbogbo ẹ̀ mú tó àjẹpín àmọ́ lò títí dáàbòrò nǹkan kàkó torí di eléyìí eléyìí fi hàn wá báwọn bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń so pọ̀ mọ́ra wọn ìdájọ́ kan náà wọn máa sábà ní ṣùgbọ́n nígbà tí àwọn eléyìí ti ń ṣẹlẹ̀ láti sọ pé ń bẹ nú ẹ̀rí tó lẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ mi tún wá wá o láti lọ Abu Hurairah رضي الله عنه في قصة ثمامة بن أسال نفا إيروين ثمامة وما أسال عندما أسلم نقع توقع إسلام وأمره النبي صلى الله عليه وسلم أن يغتسل قال النبي صلى الله عليه وسلم قال سيكون رواه عبد الرزاق abdulrazak lọ́gbà wa wa asluhu muttafaqun alayhi ìpìlẹ̀ rẹ̀ ń bẹ nù bukhari àti muslim. ẹgbàá ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ìwẹ̀ èyí tẹ́ni tó gba ìsìlámù ọ̀wẹ̀ ẹni tó bá gba ìsìlámù yọ ọ̀wẹ̀ fẹ́ máa ní ẹ̀rí rẹ̀ dà àdìsí ni o àdìsí Abu Hurairah nípa bí Sùmánà ibùdó àdìsáì tó ti ṣe gba ìsìlá tí wọ́n ní kọ́ lọ wẹ̀. bákan náà ìgbà ọ̀rọ̀ mi tún wà kàkàyè ibùdó Asim níjọ́ tó náà gba ìsìlám. ó ní ataytu Rasulullahi sallallahu alayhi wa sallam uridu al-islam. mo wá bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí mo gbèrò àti di mùsùlùmí fa amarani an aghtasila bima'in wa sidr ó sì pa mí láti ẹ̀kọ́ kí n lọ fi omi àti ewé sídírà tó fi wẹ̀ tọ́ eléyìí jẹba o. tí Qais ibn Asim nítorí wọn hàn bẹ́ẹ̀ onípẹ́ wọn ní kọ́ lọ wẹ̀ náà kó tó gba Islam toro lóun wá bá anabi sallallahu alaihi wa sallam òun gbèrò láti di mùsùlùmí anabi wa kọ̀ láti ẹ̀kọ́ wọn lọ wẹ̀ ṣe lẹ́yìn ìgbà tó wẹ̀ tán lọ́gbà islam tí sùmánà ibùdó àti àmì fún ọ̀sọ́ fún wa tó ti kọ́kọ́ wẹ̀ kó tó gba islam so ṣùgbọ́n dọ́mìnà ń bẹ̀ ní ṣe bí ìgbà tó ti gba islam kánà bí o tó pa aláṣẹ kíkọ lọ́wọ́ lẹ́sẹ̀ ètò súnmọ́ náà ní kí sẹ́yìn kí bá ti gba islam ọjọ́ kọ́kọ́ gba islam náà ashhadu an la ilaha وأشهد أن محمدا عبده ورسوله ما تبعت إسلام كفلو nítorí kọ́mẹ̀tì pé ibi tí a bá ti ní kọ́kọ́kọ́ lọ wẹ̀ ní kú ọba pati níwọ̀n ẹ̀jẹ̀ kọ́ wọ sàkáání nínú òjò ọlọ́nfààní àti wàlìjẹ́nà kọ́ gba ìsìlámù má tó bá gba ìsìlámù kọ́ lọ wẹ̀ pàápàá jùlọ kọ́ lọ wẹ̀ yìí nǹkan tí ìyàtọ̀ ẹnu wà lórí rẹ̀ ní sọ̀rọ̀ yẹn ni àbí sọ̀rọ̀ yẹn. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí ń gba Islam láwùjọ tu wa làwọn ọkọ aláṣẹ fi kọ lọ wẹ̀ làwọn ọkọ aláṣẹ fi kí kó lọ wẹ̀. àkókò àwọn olùmọ̀ látàrí John wọ́n sì yà pẹ̀lú nípa pípẹ́ ní gba Islam lọ́sẹ̀ ní kọ́ wẹ̀ àbí èsì dandan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tòmánà tí wọ́n ní kọ́wé àti ọ̀rọ̀ عاصم قيس بن عاصم رضي الله عنهما sọ́ọ̀rọ̀ àyàn torí wọ́n ní fa amọ̀rọ̀ ọ̀hún nàbí sọ̀rọ̀ àṣọ ànábì fa aláṣẹ ibi tẹ́lẹ̀ yìí náà fa amọ̀rọ̀ ni ọkọ̀ àmì láti ti mọ̀ yín pé ìpaniláṣẹ ìdájọ́ tó máa mú wá náà ní ọ̀ràn yẹn. apá kan nínú àwọn olùmọ̀ yìí pé ọ̀ràn yẹn ni n kò kẹ́ni tó bá fẹ́ gba Islam kọ̀wẹ̀ sábà ní kọ́kọ́kọ́ gba Islam náà ọ̀ràn yẹn ni kọ̀wẹ̀ sábà sì ní kọ́kọ́kọ́ lọ wẹ̀ náà ọ̀ràn yẹn náà ni kọ̀wẹ̀ eléyìí ni mẹ́dàbù ìmáàmù Ahmed rahimahullah pé ọ̀ràn yẹn ni kí gbogbo ẹni tó bá fẹ́ gba Islam ọ̀wẹ̀ torúkọ náà àdìsí kọ fa amọrọkù fa amọrọni a sì ní tọ́tọ́ka sí pé kì í sọ̀ràn yẹn torí rẹ̀ ọ̀ràn yẹn kọ́ wẹ̀ mímọ àná tí ọba wẹ̀ tó sì ló ń gba Islam ẹ ti gbogbo ẹ̀sìn tí ọmọ ẹ̀sìn kò ní jẹ́ ẹ̀sìn lọ́rọ̀ kó yé àǹfààní tó wà ń bẹ̀rù tẹ̀bánì tẹ̀ ẹni kọ́ wẹ̀ tí ó sì wẹ̀ tó sì gba Islam àti pé yóò mọ̀ fẹ̀gbìn sí lọ́nù kò sí gbẹ̀ǹdì rẹ kò sí jàǹdàbà lára rẹ ẹ̀gbin kèfèrí ńkọ́ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹ̀gbin kèfèrí ńkọ́ títí tí ó fi wẹ̀wẹ̀ àkọ́kọ́ gbogbo ẹ̀sìn tó ṣeun wọ́n jẹ́ pé kìí sẹ́sì bẹ́ẹ̀ kí ní Islam náà yóò padà wẹ̀wẹ̀ mí jàǹdàbà mu. sọláàkín tí kò wẹ̀ lọ́jà ni àbá pé ìwẹ̀ kò ń di mùsùlùmí lórí tó bá wẹ̀wẹ̀ jánábà eléyìí ẹ̀sìn ìwẹ̀ kò ń di mùsùlùmí sá tó nítorí ẹ̀ lọ́dọ̀ Imam Ahmed dáadáa kí ni kọ́ wẹ̀wẹ̀ yìí. àwọn ẹni tí wọ́n pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn ẹ̀kọ́ fífi sọ̀rọ̀ yìí sunna yìí pàápàá jùlọ tó bá yẹ pé tó fẹ́ gba Islam yẹn kò sí bàlágà kò sí bàlágà kí sọ̀rọ̀ yẹn ni kọ́ wẹ̀ torí pé kò sí ìgbàlagbọ́ tí wọ́n ti gbìmọ̀ ní yòó sì jáde lára rẹ̀ rí tẹ́lá ti bàlágà kì í sọ̀ràn yẹn kódà kó fi kéma ní ìdíjáde lára rẹ̀ rí wọ́n ní kì í sọ̀ràn yẹn nítorí pé àlè ìsìláàmù yẹn jíìpù máa kọ̀bìlà ìsìláàmù máa ń sàmójú kúrò lórí gbogbo tó ti síwájú rẹ̀ gbogbo jàǹdàbà tó ti tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ ńlá ṣẹ́yìn kódà ẹ ó ti mutí mutí mutí mutí tá ó ti ṣe ṣírkù ṣe ṣírkù ṣe ṣírkù ó ti ṣẹbọ sọlọ títí títí tí ní ìtọ́gba islam sáàtú àmọ́ sí fáìlì àwọn eléyìí pé wá ẹ̀mí ló ló ṣe zinari wá ẹ̀mí ló lọ lọ dá ẹ̀yìn sàrà fún sà táwọn abilé rè lé o àní abilé rè lé o ṣé ìgbà tá a bí láwọn ọ̀ràn ńláńlá kàràbàtà ṣé ẹ̀yìn wọ́n ti wá kí láwọn abilé rè wípé ẹ ǹjọ́ wa ṣẹlẹ̀ ní ìsinmi pé ẹ jánábà torí pé ẹ jánábà ti wà lára rẹ tipẹ́ láṣẹ ẹ̀rí pọ̀rọ̀ wọn tí wọ́n sọ oníjùmọ̀ wípé Islam máa ń sàmójúkúrò lórí gbogbo tó bá ti síwájú ẹ̀ nítorí pé àwọn ọ̀ràn ńlá ńlá kan Islam ti mójú kúrò ńbẹ̀ ká tó wá pé ìwẹ̀ jánábà tọ̀ wọ́n á sọ pé ìdí tá a ti sọ pé àwọn ẹ̀rí tó wáyé wọn ò tọ́ka sí pọ́nrán ẹ̀rọ ní píkàwẹ̀ wọ́n ní èèyàn mélòó lẹ́ má pèjú ìwọ̀n wa sùmáwọ́ tòbùnà àtàlì táyé tòbùnà àásùn bí èèyàn méjì péré tọ́gbà ìsìlámù láyé ànábì ìsìlámù ẹ gbogbo èèyàn tọ́gbà ìsìlámù fáwọn àlàlá ṣé èèyàn méjì péré láyé kó sọ fún akọ́ ni wọ́n wẹ̀ ǹjẹ́ kó túmọ̀ sí pé kì sọ̀rọ̀ ẹ̀yàn nù ẹ̀yẹ kárí ibi tí wọ́n ti sọ pé kábùbọ́kà náà wẹ̀ ibi tí wọ́n ti sọ pé kó ibi tí wọ́n ti sọ pé pé Usman náà wẹ̀ Ali kan wẹ̀ sáárì ààrì but àwọn Imam Ahmed wọ́n sọ pé ṣé a níbi ẹ̀rí púpọ̀ ká tó di pa á mú òfin ẹyọ kan wá ni tó yé tó torí de lè aṣọ pé àìmú tí wọn àìsọ nípa àwọn míì kò túmọ̀ sí pé àwọn ẹni tí wọ́n sọ fún kò tó ẹ̀rí tá a lè fi kárí àwọn míì nítorí pé man hafiza hujjatun ala man lam yahfaz ẹni tó ha tó sọ tiẹ̀ tó sọ nípa tó ṣẹlẹ̀ sóun ó ti tó àníìdí láti mọ sẹni tí ò sọ tiẹ̀ ṣe eléyìí jẹ́ ti ṣe jẹ́mbẹ́ o torí di eléyìí ìwẹ̀ yẹn láṣẹ ìtọ́kùn abalẹ̀ sí náà nìkan rẹ̀.